Mufulihun ló lè kọ́ àwọn ọmọ wa. Mufulihun ló lè kọ́ àwọn ọmọ wa. <laughs> Ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ Mufulihun. Oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. Mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. Mufulihun group of schools ni ẹja sound qualitative Islamic and Western education, competency in Arabic language, daily Quran memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty blood on worry, Muslim is followed in your behavior Ibadan. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá Road, Ajibola Street, beside Alafia Bread Bakery, Ibadan, telephone zero eight zero five two six one five three zero eight láti jèrè ayé àti àlùkìyà. القيامة هجمع وموالفي مفلحو أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد àti ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muslim group of schools tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí tí ẹ̀ka wa tó wà ní muslim mọ́sálá road ajibola street nílùú ìbàdàn tí ilé ẹ̀kọ́ náà ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́run gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí alágbàtọ́ àwọn òṣùdẹ̀ǹtì iléèwé yìí àti àwọn míì tí ò tiẹ̀ lọ́mọ ńléèwé wa káwọn náà tún dá sí tọlọ́run ọlọ́run jẹ́ àjọ soríire láyé àtijọ́ gbèǹde alkiyama tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí á bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulrahman ismail tí yóò ti máa ka kùránì fún wa. a'udhu billahi minash shaytanir rajim. ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum naro. وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يأسون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ yorùbá gbé ìmọ̀ o ẹ jẹ́ kí a gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa míì hamida kareem bismillah. Qala Rasulullah sallallahu translation The Prophet of Allah, may Allah's blessing and peace be upon him, said, Seeking knowledge is compulsory upon every Muslim, transmitted by the Yaqeen. Lessons from the Hadith. 1. It teaches that seeking knowledge is compulsory in Islam. 2. Islam discourages ignorance. 3. Muslim students should be serious in seeking knowledge, most especially fundamentals of their religion. Ọlọ́run mọ́jà ọmọ ọgbà àgbé ìmọ̀ kọ́ jẹ́ kí wọ́n sórí ilé àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yẹ rúṣẹ́ Ọlọ́run bí Ramadan ìjírà 1447 bí ó ṣe ń tẹ̀ síwájú. Si ẹ mọ́mọ̀ jẹ́ àdákẹ́ nínú àwọn iṣẹ́ olóore tí à ń ṣe bí a ṣe ń gbìyànjú lọ́sàn-án bá a tó ń gbìyànjú lóru ọlọ́njẹ́ àparí ọ̀rọ̀ wa sínú àlìján náà ní òru èlé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a tún fẹ́ wọnú agbẹ́rin ńlá míì àwọn agbẹ́rin tá a fẹ́ fi sọ̀rọ̀ lọ́dún yìí ọkọ̀ ẹ̀ka díẹ̀ ṣùgbọ́n lóru èlé àtòrú bíi mélòó kan tí ó tún tẹ̀lé e nta fẹ́ gbéyẹ̀wò náà ni albaitul muslim watahadiyatul ma'asira a fẹ́ wo muslim home and the contemporary challenges ilé mùsùlùmí àti àwọn ìpèníjà tí ń dojú kọlé mùsùlùmí lásìkò yìí ẹ̀yẹ́rúṣẹ́ ọlọ́run ẹ jẹ́ ká lọ gbọ́ yé èèyàn lè máa jẹ́ mùsùlùmí lóókọ kọjá pé kán béèrè pé kí lóókọ rẹ̀ ó ní abdullahi ni ó ní abdulrahman ká ní kí lóókọ rẹ̀ lóbìn kó ní aisha ni kó ní mariam khadija ni eléyìí ó túmọ̀ sí pé èèyàn ṣe ń jó kọ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí ni o kákọ́ lọ gbọ́yàn yé ẹlẹ́kejì ká lọ mọ̀ wípé èyíkéyìí àwùjọ àwùjọ tí wọ́n fẹ́ fọkàn balẹ̀ àwùjọ tá a fẹ́ kí àlàáfíà peace kọ́ wà níbẹ̀ àwùjọ tá a fẹ́ sùn láàforí lé òṣùká tá a máa han run tí ò ní sí wàhálà àwùjọ tó já sí wípé tọ́lọ́wọ́ máa lọ nírọ̀rùn àáfàá ní ká lọ gbọ́yé ìpìlẹ̀ rẹ̀ náà ni alibaitul muslim muslim home ilé mùsùlùmí òdodo ìyẹn la ṣe ń rọ kálukú wa ẹ wo bí Ramadan ṣe bẹ̀rẹ̀ àwọn ń gbòòrò pé ilé kọ̀ọ̀kan mà tiẹ̀ ti ń jọlé mùsùlùmí ilé kọ̀ọ̀kan ti ń súnmọ́lé mùsùlùmí ìjó tiẹ̀ yẹ ká sọ̀rọ̀ ń pa àbí ọ̀yẹ ẹ̀yin ẹrúṣẹ́ ọlọ́run aya ti akẹ́kọ̀ọ́ wa tó ka Quran tí ó kà níbi tọ́lọ́n ti ní mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo áyà yìí ń bẹ ní súrọ́tù tahrim áyà ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run ní mo pẹ̀yìn tẹ́ gbà mí gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ èmi kú wà náà ara yín ẹ ara yín o. so ti yé báwọn ẹ wá sọ àwọn fámìlì yẹn ibo lẹ́ẹ̀tì sọ wọn ẹ sọ wọn ní kúrò níbi iná iná kan iná tí máa jóòyàn téèyàn ò ní kú iná tí máa jóòyàn tí wàhálà òde báyàn iná tí ó máa jó àwọn tí ọba lọ kú lẹ́ni ọlọ́run tí ó máa jó wọn lọ láíláí nígbà tí wọ́n bá kú ònílé ayé yìí ilé ayé tó já sí wípé ilé ayé asán ni ọlọ́run ni ẹ sọ́ra ayé o ẹ tún fọ́ àwọn ẹbí yín kúrò níbi iná wàkúùdù anásù wàlẹ̀ ìjàrọ̀ irú náà kèé ṣe náà gáàsì kèé ṣe náà pẹtrol kódà kèé ṣe náà kerosene kèé ṣe irú náà ayé ẹjọ́ a máa ń fi làgìdì àbí a dáná rẹ o èèyàn àtòkúta ni èèyàn àti òkúta òkúta àtẹ̀yàn ni wọ́n fi kó iná náà ọlọ́run abẹ́ọ̀ mọ́jọ́ ọdún àti yín o ìyẹn la ṣe ń sọ fún wa pé bí rọ̀mọ̀dán náà ṣe ń lọ yìí ẹ̀yà ajé àṣìṣe àlùjàn náà iṣẹ́ tí ò ní jẹ́ wọn fi wá kó náà ọba jíjọ́ àlẹ́ àmàlà ṣìdá ń sọ yìí àwọn mọ̀lẹ́kà kan wà ń bẹ̀ ìwọ tó jẹ́ pé nílé ayé ìwọ níbi tó ọkọ́ ẹ̀sẹ̀ dé ó lè fi ẹ̀sẹ̀ wíìnì èèyàn one million wọn bí ọ̀dà tó bẹ̀ níwájú àwọn màláìkà ìwọ tó jẹ́ pẹ́tà kwando òun ni wọ́n mọ̀ dáadáa ọmọ fọ́ lórí rẹ́sìlì òun ni wọ́n mọ̀ ìwọ lọ́mọ dá gbogbo òlúrú ìwọ lọ́mọ gbowó òta káàkiri tó o pàdé àwọn màláìkà ó di òtún bá ń fẹ́ zilagun shida àwọn màláìkà kan nípa àwọn màlẹ́kà tó jẹ́ pé èèyàn ò lè dìfíìtì wọn kò sí ọ̀hà ní ọ̀lẹ́gbẹ̀ẹ́ màlẹ́kà yìí àwọn lọ́lọ́run kó sínú iná àwọn àáfàá ròyìn àwọn màlẹ́kà yìí fún wa pé bọ́ọ̀lọ́ ń ṣe dá wọn wọn láàánú lójú ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀ kíyà ò lè jẹ́ ìfèrí torí náà ẹ jẹ́ wa ká ṣọ́ àwọn ìyàwó wa ká ṣọ́ àwọn ọmọ wa àwọn àbúrò wa àwọn ẹbí wa extended family wa ká tún sọ àwọn aráàlú wa náà kúrò níbi iná yìí iná ìrè àwọn ọ̀nàlẹ̀ kàtà wà ń bẹ̀ láyé aṣú náà lọ àmọ́ àmọ̀rọ̀ wò ìfọ́lọ̀ ń bá ní wọ́n máa ṣe ẹ máa fìyà jẹ kèfèrí náà ni wọ́n máa ṣe ọlọ́run làwa la ẹbí wa o mọ̀jẹ̀ àjọ kan ẹni tí ó wọ̀ náà o àáfàá ní tó bá rí bẹ́ẹ̀ nígbà tá a ti wá mọ̀ pọ̀lọ́ nǹkan fún rẹ̀ ìlò pa wá láṣẹ pé ká sọ́ra wa ká sọ ẹbí wa ká sọ àwọn ọmọ wa ká sọ ìyàwó wa kó bí iná àṣẹ solution rẹ̀ náà ni wíìnù libaitili muslim bóò nílé wa ṣe fẹ́ jẹ́lé mùsùlùmí ọyẹ ẹja wọnú tọ́píìkì lọ báyìí àáfàá ni ẹ lọ gbọ́ yé dáadáa o ilé kan tó lè jẹ́lé mùsùlùmí hunaka mumayizat wàhọ̀sọ́ isulibaitil muslim ìfà akọ́fẹ́ ẹsẹ̀ ni wípé. afẹ́ka nǹkan ti ń lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún sí ogún kí lè owó tó lè jẹ́lé mùsùlùmí sọ̀rọ̀ ẹnu o kèé ṣe pé bàbá ń jẹ́ mùsùlùmí ìyá ń jẹ́ mùsùlùmí ti ń lọ ilé kéwú a máa ń kírun mọ́sálásí a máa ń kàwé ẹnu kódà a máa gbogbo eléfẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ilé lé mùsùlùmí ẹ̀yin mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run àáfàá ni ọyẹ ìjà mu nǹkan tí lè ó fi jẹ́lé mùsùlùmí òdodo òun ni sọ̀lá ùsàùjáì ẹ̀jẹ̀ amọ̀ láti bẹ̀rù bàbá àtìyá tọ́jẹ́ táwọn náà fẹ́ pilẹ̀ lé àwọn méjèèjì gbọ́dọ̀ jẹ́ ẹni rè ẹ rí wípé igi eléso tí yóò mú èso tó dùn dání òun náà ni igi bọ́dà igi tí ọ̀bá dá kò sí nǹkan kan tí ó mú wá ju nǹkan bú náà lọ ìyẹn lọ́lọ́wọ́ bá àlékè ọlá ṣe ti sọ̀rọ̀ tó pọ̀ fún wa nínú Qur'an wàlúbọ́ládù tọ́yíbù yákúrújù náà bá tùwú bí ibi ẹ̀rọ bí i wálẹ̀ bí kọ̀búfà là yákárújú ìlà nàkìdà jàmọ́ ẹ̀jẹ̀ ọlọ yé wa tẹ́ kọ́ lọ rí ilẹ̀ tó da àbẹ́ rílu kan tó da kò sí tí ó jáde lórí irú lẹ́hún ju èso tó da náà lọ tẹ́ bá sì lọ rí ilé òkò ilẹ̀ tí ọ̀dà kí ní ọ̀jáde ń bẹ̀ pàrùpàrù náà ni ó jáde ìyẹn ló fà tọ́jọ́ pé bàbá àti màmá àwa gan gbọ́dọ̀ ṣe wàhálà lórí bó o láṣẹ dá bó o láṣẹ jẹ́ ni ọlọ́run torí àwa la máa jẹ́ kúdúwà láàjẹ́ role model ìmọ̀ kúdúwà tó ń hasana àwọn kúdúwà tó ń fẹ́ jìyà nínú kájáwò kan ṣe dáadáa fáwọn ọmọ wa àbí kájẹ́ àwòkọ́ṣe ebú fún àwọn ọmọ wa bàbá àtìyá a ah, sọ pé mọ̀lẹ́kà nìyí a ah, sọ pé ẹ̀ níbi fẹ́ ẹ kù sí ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ máa kọ́ra yín ṣe ẹ já àwọn ọmọ ọba dáadáa lọ́wọ́ yín ẹ̀yin lẹ́jọ́ yá àwọn ọmọ pé èèyàn máa ń sàlùwàlà tó kírun èèyàn máa ń kírun ìyá ìwọ lóòjọ́ ọ̀yọ́ ọmọ rẹ kọ́ ọmọ obìnrin kè é máa sígbà yàálẹ̀ kí ìwọ bàbá lóòjọ́ ọ̀yọ́ ọmọ rẹ bó o la ṣe múra bó o la ṣe ń ṣe nínú àwùjọ ìlọ́pàá tọ́jọ́ pàmò bíi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń jí ojú wa pé ìdá àtàkùn máa ń tẹ̀rí dọ́wọ́nà bí iná wú wà kúlùkọ̀ wú wàsáwì jù ú ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ẹni tó lóun fẹ́ fi ọmọ yín lóde ẹni tó bá lẹ́sìn tó lóun fẹ́ fi ànábì ní ẹjọ́ fẹ́ àṣé àmọ́ fẹ́rẹ̀ ẹni ìwọ ọmọlúàbí àtẹ̀sìn àgbọ̀dọ̀ yọkù ìyẹn jẹ́ kókó alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí a lè sọ lórí àlìbáyìtùlì muslim àáfàá ní tẹ́lẹ̀ yìí bá ti wá rí bẹ́ẹ̀ kókó ẹlẹ́kejì ni pé kọ́ ìmún alali imani sadiq alhamid wal akidatu islamiyya asahiya kókó kejì ilé mùsùlùmí imani tó dáa àdìsọ́kàn tó dáa orí ẹ̀ ni wọ́n gbélé ibẹ̀ láti bẹ̀rẹ̀ ní part two ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́run ọba àlejò ọlákọ́tọ́ wa sọ́nà ilé ẹ̀kọ́ mufilebukọ schools wọ́n ní ká bá kéde fún gbogbo ayé annual Ramadan lecture wa yóò wáyé ní Saturday February twenty eight twenty twenty six nílé ìwé wa tó wà ní Muslim Mosfala Road Ajibola Street nínú ìlú Ìbàdàn kókó ìdánilẹ́kọ̀ọ́ ọdún yìí ni nurturing righteous children in today's world Muslim parents on call ìtàwọn dọ́kítọ̀ wa Yunus Balagade Karashi fẹ́jẹ́ provost Imam Maliki College tí wọ́n máa bá wa sọ abẹ́lọ́n kó sọ wa di ọjọ́ náà kó sọ wa di ọjọ́ náà lọ ẹ lè máa sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la fáàtún máa pàdé ìrìnà ines islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.